bójú òsè máa ti bídíà àtúnbídíà nù àwọn ìmáàmù Ìbàdàn náà àwọn náà làbí ojú títì wọn àwọn náà kóra wọn lọ sí yídì wọn làwọn fẹ́ ṣe àdúrà ìwá òjò wọ́n bá ṣe ìwé àdúrà tí wọ́n ṣe bọ́ta lílífà tí wọ́n bẹ̀rẹ̀ lílífà tí wọ́n parí rẹ̀ òjò kan ò ṣe sì kàn án àlójú ọmọ ti bídíà àtúnbídíà ni tílé ayé ń wá kéré síyà tí wọ́n lọ dé bá lọ́jọ́ àlìkìyàmà má bà wọ́n lọ́wọ́ sí bídíà súnà táǹkì fún ọ yìí òní kó o máa ṣe kó o sì máa pera rẹ ní áàlù súnà tó túmọ̀ sí pé ẹni tí ń lo súnà tàbí áàlù lè hadith ẹni tí ń lo hadithi mọ́ alukur'an bí àwọn sọ̀hábà ṣe kọ alukur'an sílẹ̀ láti gbọ́ yẹn wa amma tẹ̀díwínú lè hadith báwo ni wọ́n ṣe wáá kọ àdìsí sílẹ̀ fakulun mini indi nafsi yi yektubuhu ẹnìkọ̀ọ̀kan lọ́dọ̀ ara rẹ̀ ní nǹkan tó bá ti gbọ́ lẹ̀ lọ́dọ̀ ògìṣẹ́ ọlọ́run àlàkọ́ ìdí àyà tì yí sallallahu alayhi wa sallam lójú ayé ògìṣẹ́ ọlọ́run fún mabada wafatihi àtìlẹ́yìn ikú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan ló ṣiṣẹ́ ẹ̀yìn lọ́dọ̀ ara rẹ̀ lẹ́hánà katibiha kẹfìrún àwọn tí wọ́n kọ àdìs sílẹ̀ àwọn pọ̀ ẹnba ti mọ nǹkan ọkọ̀ ọ̀lẹ̀ náà ni ọkọ̀ ọ̀lẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ wàkọ́dé tàfáràkú fi bìláàdì ṣátà ọ̀pọ̀lọpọ̀ wọn sì ní wọ́n fọ́n ká káàkiri oriri ayé. walam yamuruhum ahadun biwadi'i ma ma inda ahadin kò wá sẹ́nìkan tọ́pẹ́ nìkan láṣẹ pé gbogbo tí bá ń bẹ lọ́dọ̀ rẹ kó wá gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nípa ti àkọsílẹ̀ alukur'an kama fa'ala bi jami alukur'an min indi katibi gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe nípa àkójọ alukur'ani láti ọ̀dọ̀ àwọn sẹ́kítírì òjíṣẹ́ ọlọ́run tí wọ́n kọ ọ́ lẹ̀ lákìn ṣùgbọ́n lámà ìgítànàmà azanadiku àdí ìlẹ̀fọ̀rọ̀sọ nígbà tí àwọn azanadiku àwọn tí wọ́n fi ẹ̀sìn Islam bójú àmọ́ tí wọ́n kì í ṣe mùsùlùmí nígbà tí wọ́n wá rí opportunity lò wípé kùránì ó ti mórí bọ́ wọ́n ti ké sí àwọn sẹ́kítírì ògì sí ọlọ́run wọ́n ti kọ gbogbo wọ́n ti kó gbogbo ohun tí wọ́n kọ ní kùránì wọ́n ti kó jọ àmọ́ àdìsí wọn ò pàṣẹ yẹn wọn ò pàṣẹ yẹn lórí rẹ̀ agasi pé àwọn náà àwọn lè máa mú ọ̀rọ̀ kan wá nígbà ògasi pé àwọn gbọ́ lárúbáwá káwọn máa ní ànábì sọ pé ànábì wí pé nígbà táwọn zànà dínkù yìí àwọn tí wọ́n ń ṣe bí mùsùlùmí tí wọ́n ń ṣe mùsùlùmí yìí nígbà tí wọ́n wá eléyìí àwọn sọ̀hábà wọn ò tí ì kú láyé tán fàbádáhù bìtàkọ̀wù láti him àlàárọ̀ súlìnà sallallahu alaihi wasallam àwọn zanadiku yìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní máa pa irọ́ oríṣiríṣi mọ́gìsì ọlọ́run hina idin nígbà yẹn bada a elimu mustalah ilhadith nígbà náà ní ìmọ̀ the science of hadith ló bá the science of hadith ìmọ̀ mùsọ́láwò làdí nígbà yẹn lọ́wọ́ abẹ́rẹ́ fàbádàtì àsìrọ́rù lè mubtadi'in ni àṣírí àwọn bídíà lọ́ba tú so tọ́ba wa ń gbọ́ pé àdìsí kan ó mòdù iṣẹ́ mùsọ́láwò làdíìsì ni wọ́n fi mọ̀ pé eléyìí o wọ́n fi parọ́ mọ́ ògìsì ọlọ́run ni bí àpẹẹrẹ wọ́n mú àdìsí kan wá wọ́n mọ̀rọ̀ kan wá tí wọ́n ń pè ládìísì wọ́n ní ànábì sọ pé tàwa sàlùbìjáhì ẹ fi iyì mi ẹ fi ṣe àtẹ̀gùn lọ́dọ̀ ọlọ́run iná jáì ẹ̀ńdà lọ́hìn azimun torí pé iyì mi lọ́dọ̀ ọlọ́run ó tóbi kàbá ó tóbi bàǹbà ni. ọ̀rọ̀ yẹn wọ́n dáa pé ẹni tó hún mọ́ ànábì lẹ́sẹ̀ ànábì kọ́ ni ó sọ ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ débi pé àwọn àfáà wa wọ́n wá ṣe tíra wọ́n kó gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n pa wọn lọ́tọ̀ wọ́n ṣàjọ gbogbo ẹ̀ pátá ṣẹpẹyọ kan wọ́n ṣàjọ ọ wà á lọ kà nínú alimoduat wọ́n kó jọ wọ́n ń pè ní alimoduat àyèmọye àwọn àfa ni wọ́n kó alibani náà ṣe ń bẹ òun náà kó àwọn alimoduat òun náà kó gbogbo àwọn tó ní màdíìsì ni wọ́n ń sa gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n pamọ́ jù sí Ọlọ́run ni wọ́n ṣàjọ kílẹ̀ tó fẹ́ kí wọ́n tó ṣe fún yín wọ́n ti pa bí wọ́n ti yàbí dùn èyí tó jẹ́ ojúlówó rògì sí Ọlọ́run wọ́n yà á sọ́tọ̀ èyí tẹ́ fi parọ́ mọ́ jìsí ọlọ́run wọ́n yà sọ́tọ̀ ohun tó sì jẹ́ kí wọ́n rí irọ́ yẹn pamọ́ òun ni wípé àṣẹ tí wọ́n pa lórí kùránì fi kó gbogbo kùránì jọ lẹ́ẹ̀kan náà wọn ò pàṣẹ yẹn lórí kíni hadísì sòkó wá ní nkọ hadísì lẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ ànábì ò yẹn nìkankan fún hadísì ní yanra rẹ̀ gẹ́gẹ́ bí òǹkọ hadísì ìyẹn wá fún àwọn wa ní àǹfààní láti kọ ìkọkúkọ àmásìrí wọn tú nítorí pé ìsinádù ń bẹ the principle of isnad al isnad mina din laula li isnad làkọ́ọ̀lá mọ̀nsáà mọ̀nsáà lọ́jà wọn tọ́bálà níbi sọ báyìí wọ́n wo the chain of transmissions àwọn ènìyàn tún gbọ́n díẹ̀ wọ́n tún gbọ́gbọ́n jìbìtì wọ́n á lọ máa dákọ̀ àwọn sàbẹ̀ kan sí wọ́n máa dákọ̀ wọn sí i àṣírí wọn tútú gbogbo ọgbọ́n tí wọ́n lò pátá láti fi dojú àdìsí rú àṣírí wọn tú torí kò sí ànábì tí ó tún wá fún aládìsí míì mọ́ níta sì lò nìyẹn tá rí Kùránì lò therefore there is a, as a matter of necessity àdìsí gbọ́dọ̀ wà refined ó gbọ́dọ̀ wà confirmed fún wa kó tó di pé a máa lò ká má bàa lo ìlòkulò bí yẹn ṣe jẹ́ nìyẹn asinfu thalith àwọn ọ̀ràn kẹta umu ladina qalu al-islam quran wa badul hadith àwọn làwọn tí wọ́n sọ pé islam o qurani àti apá kan hadith làwọn ó lò qurani àti apá kan hadith ni àwọn máa ṣe kí ni o làwọn máa lò qabila haulahi al-ahadithu an-nabawiyya allati tujadu laha ayatun min al-Qur'an àwọn tá a wí wọ̀nyẹn àwọn ń lo àdíìsì èyí tí a bá rí àyà kan fúnnu Qur'ani wọ́n lo àdíìsì irun torí pé a rí àyà irun wọ́n lo àdíìsì àwẹ̀ torí pé a rí àyà àwẹ̀ wọ́n lo àdìsí zaka tó nípa àrí àyà kíni àyà zaka. wọ́lám tó kọ́ lifu kú láhùn wọ́n lo àdìsí tí ọba ti tako làákàyè wọn wọ́n gbé làákàyè ànábì wá sísàlẹ̀ pátápátá pé làákàyè tiẹ̀ kò gbọ́dọ̀ ju tàwọn lọ tọ́ba ti wá sọ nǹkan tí làákàyè wọn ò gbé wọn á rọ́bìṣì àdìsí yẹn dànù irú wọn ni Jamiu Adégúnwà àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tẹ́ wo orí Facebook ọ̀kan nínú àmọ́lẹ́yìn rẹ̀ ọkọ̀ ọ̀rọ̀ kan síbẹ̀ ó ní sẹ́ǹsì wo ló wà nínú ọ̀rọ̀ tánàbí sọ yìí ó lánàbí sọ pé kí ṣòkòtò ọkùnrin kó má gbálẹ̀ ó wá ní kí aṣọ obìnrin kó gbálẹ̀ ó ní kí ni sẹ́ǹsì tó wà ń bẹ̀ ṣẹ́gbọ́n báwọn ẹ lọ wò ń bẹ́ẹ̀ ó ní kí ni sense ó ní kí ni sense tó wà ń bẹ́ẹ̀ ẹ̀yin alùsùn náà ẹni ànábì yín ní kí ṣòkòtò yín má gbálẹ̀ ẹ sì ní ànábì yín sọ pé káṣọ obìnrin ó gbálẹ̀ ó ní kí ni sense tó wà ní súnà òun la fi sọ pé àwọn ọ̀ràn kẹta ni àwọn tó ga sí pé wọ́n ń lo kùránì wọ́n wá dá àdìsí méjì àdìsí tó bá ti ju làákàyè wọn lọ wọn ò nílò láì ní má àdìsí wọn ò ní má àdìsí o wọn ò mọ ìtàn sàbẹ̀ kankan o wọn ò mọ ìtàn àwọn táàbì tó gbàdìsí wá o ọ̀wọ́ pé tí wọ́n gbà wá òun ó ju làákàyè wọn lọ ọ̀dà ṣé kò ju làákàyè ẹ lọ pé ànẹ́bìrì tá a bá pa ọmọ lélẹ́ẹ̀kan náà wọ́n á kọ iṣẹ́ rí ọgọ́rùn-ún fún wa tí òjò làkà yẹn lọ. ǹjẹ́ wọ́n lè sọ ǹjẹ́ o sọ sẹ́ǹsì tó wà ń fún wa bàbá onísẹ́ǹsì. báwọn èèyàn ṣe ń ṣe èrè nínú ẹ̀sìn lẹ́ ń rí wọn bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣe èrè nínú ẹ̀sìn òun lórí wọn jẹ́ tó fún wọn lápẹ̀rẹ̀ míì ànábì ní tí eṣinṣin bá kó sínú oúnjẹ wa tá a wá mú bọ́ọ̀ta tí ìyẹ́ apá kan rẹ̀ ti jábọ́ sínú oúnjẹ ànábì ní ká yá ajá ìyẹ́ apá sínú ẹ̀ ká jẹ méjèèjì papọ̀ sallallahu alayhi wa sallam. ẹni tó ṣe há òun ọ̀rọ̀ yẹn ju làákàyè ẹ̀ lọ gbogbo làákàyè àwa mùsùlùmí kò tó tànàbì gbogbo làákàyè ìjọ ànàbì pátá kò tó làákàyè ànàbì nítorí pé ànàbì ní táwọn ò ní ànàbì ní wáàyí àwọn ò wáàyí ta ló mọ ìdí náà tàdébì fi ní tí ìyí apá esi kan tó bá bọ́ sínú oúnjẹ wa ká já ìyẹ́ rẹ̀ kejì sínú ẹ̀ ànẹ́bì náà ló padà sọ ànẹ́bì ní nítorí pé eṣinṣin tó ń wò ó ìyẹ́ kan àrùn ni ìyẹ́ kejì ìwòsàn rẹ̀ ni ọ̀wá mẹ́yìn tó já sínú oúnjẹ náà bíi ti tàrùn ni. bí ti tàìsàn bí ti ìwòsàn rẹ ní ọ̀ọ́mà kọ́ máa jẹta tán máa gbé jòǹbo. bàbá onísẹ́ǹsì <laughs> àdúrà wa fún ọ ni pé n ti ń dorí rẹ rú ọlọ́wọ́n òwòsàn ò ń béèrè sẹ́ǹsì lọ́wọ́ ògì sí ọlọ́run pé kí ni sẹ́ǹsì tó wà ní ọ̀rọ̀ táwọn ẹbí sọ. So. ò lè proof àdìsí yẹn pé àdìsí yìí o ànẹ́bí ò sọ o fúndì báyìí fúndì báyìí fúndì báyìí o àwọn tọ́gbà wá òpùrọ́ ni wọ́n o wọ́n ẹsẹ̀ ní ire o ò lè proof rẹ̀ ọkàn wàá ju àdìsí ògìsí ọlọ́run nù ọlànàbì ní ṣòkòtò ọkùnrin tó bá kọ́mọkọjá kókósẹ̀ kọ́mọba kú ẹ̀gbin tó tó bá kú ẹ̀gbin iná ni ó gbédé àmọ́ aṣọ obìnrin ànẹ́bì yọ̀ǹda pé kó ó ní kí ni sense tó wà ń bẹ́ẹ̀. lẹ́nu rẹ̀ ẹ lọ kà ń bẹ lórí Facebook ntí Jami Adégúnwà ti ń kó sí àwọn ọmọ ẹ lẹ́yìn nù àtirú rẹ̀ míì àtirú rẹ̀ míì mo tún rántí ọ̀kan ní ọ̀rọ̀ wọn lórí Facebook ó lẹ́yìn alùsùn náà ó lẹ́yìn láàkáyè ó ní òjíṣẹ́ yín ọ sọ fún yín pé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ kíyàn ẹ gbọ́dọ̀ balẹ̀ kíyàn ó ní nítorí pé ara tá a máa fi sin lọ́ọ̀ ni ẹ máa gbọ́ o ó ní ṣàìsìn ọlọ́run lórí ìdúró ó ní tá a bá tó máa ń sin ọlọ́run lórí ìdúró ó ní agá sí pé ẹ gbọ́dọ̀ kíyàn náà lórí ìdúró náà nù ó ní àbí kí ni sense ti bẹ níbi mọ́ọ̀kì lórí ìkúnlẹ̀ àfi lórí ìdúró ó ní ṣàì dúró kírun ṣàì sí ìkúnlẹ̀ kírun ẹ tún wo bó tún ṣe wí. ṣé ẹ rí pé ọpọlọ rẹ̀ ó ní ìdí kan mú lọ sí ibi tí ẹ ti ń tọ́jú ọpọlọ so tá a bá ń sọ fún ọ pé wàmínà nọ́ọ̀sì máa ń yẹ kúlù àmọ́nàbíláhi wábìlì yawmil akhiri wàmáhùn bìmùmìnín yòkọ́dì ùnà lọ́ha wàlẹ́dínà àmánù wàmá yàkàdàúnà ilà àǹfùsàhùn wàmá yàṣàrùn fi kùlùbìhìn maradun fàzádàhùn lọ́hù maradun. walahum adhabun alimun bima kanu yakdhibun. ayé àwọn nù wọ́n bẹ nínú àwọn èèyàn tí wọ́n láwọn gba aláwọ̀ àwọn sì gbọ́dọ̀ kẹ́yìn gbọ́ wọ́n òdodo. wọ́n ń tan aláwọ̀ jẹ ní ọba tí ò ṣe é wọ́n sì ń àwọn onígbàgbọ́ òdodo jẹ ni wọn ò wá rẹ́nìkankan tàn jẹ o orí wọn ni. ẹ̀mí ara wọn ni wọ́n ń tàn jẹ kí wàá ní ìṣòro ayé wọn ìṣòro ayé wọn ni pé àìsàn ń bẹnu ẹ̀mí wọn ẹni tó bá kọ́kọ́ lọ kọ́ fìlọ́sọ́fì kó tó kọ́ ìsìláàmù ó ti ní àìsàn ẹni bá kọ́kọ́ lọ kọ́ fìlọ́sọ́fì kó tó kọ́ ìsìláàmù wàláì ọlọ́ọ̀ ló kù fóńtọ̀n gbogbo tá à ń sọ yìí ò lè ràn án. nítorí pé rísní àrístótò rísní awólọ́wọ̀ rísní rísní màpólíọ̀mù làpólíọ̀n ntí ọmọ kó sórí rẹ̀ mi ò mọ̀ kọ́ wọn kí n mọ̀ kí n fẹ́ fi wọ́n ṣe fún ìsànàbí mi. àwọn olùkọ́ tèmi ò kọ́ mi ń léèwé èmi ò nídìí rẹ̀ kódà nígbà mu à ń primary school tá à ń ṣe èwo la máa ń ṣe tí wọ́n máa kọ́ wa ní ìtàn àwọn ìkàn èèyàn nínú ilẹ̀ Yorùbá náà rárá history history àbí tí wọ́n ti máa ń kọ́ wa ní oríṣiríṣi àwọn ìtàn àwọn ẹni àwọn ẹni ìtàn ilẹ̀ Nàìjíríà àwọn gbá àwọn àwo social study wàláyé inú máa ń run mi nì. inú máa ń run ni kíní kan mo wọ̀n báyìí nígbà tẹ wá kíní kan Àjàyí Crowder kíní kan Mary Cleso Musa sá máa ń wò ni. mi è fún ní attention ní máa bí mi nù ni náà ni ò jẹ́ ń lè ṣe history jáde secondary school. torí gbogbo àwọn tẹ̀ ń mú wáyì wọn èé so lóríire ikú kèfèrí ni wọ́n kú ẹ wàá máa sọ ìtàn wọn fún mi kémi lè bá a sọ wọn di role model lẹ́yìn tọ́lọ́ ti pàdébì ní usuwa tó ní hasana tó ń fún mi ìtàn àwọn sàábé ń bẹ ńlẹ̀ àwọn tó gba kùránì wá tó gbàdísì wá mélòó mo ti mọ̀ nù yẹn tí wàá lọ́ máa gbọ́ ìtàn lágbájá tàmẹ̀dò àwọn àjàpá àti yán níbo ìsọkúsọ táwọn èèyàn ń sọ nípa ọ̀rọ̀ òdì sí ọlọ́run nìyẹn awalan ní àkọ́kọ́ innal hadith ad-da'if dájúdájú hadith tó bá lẹ̀ alladhi lam yathbut an Rasulillah sallallahu alayhi wa sallam èyí tí ó bá ti rinlẹ̀ látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run fahuwa maridudun àní ìgbà àdàpadà wàgẹ́rù makibulun àní ìgbàsẹ́ wàlá yóò má lóbi yìí a sì ní ìlú ilá wàlá yóò má lóbi àní ìlú láàfin àkọ́ ìdì àní ìlú nínú ọ̀rọ̀ ọ̀gbàgbọ́ wa wàlá ìbàdàtì a ní lò nínú ọ̀rọ̀ ìjọsìn wa àmọ́ fi ìfàdọ́ ilẹ̀ àmọ́ àmọ́ àdìsítọ́ba lẹ tó sì ń sọ̀rọ̀ nípa àwọn ọlá tí ń bẹ fún àwọn iṣẹ́ kan nínú ẹ̀sìn fàdọ́ ilẹ̀ àmọ́ àwọn iṣẹ́ àṣekọrẹ́ fàyínà áádá tádìsí bá wá bẹ́ẹ̀ tó sì lẹ làwùsùrù tòun ó ní àwọn mọ́jẹ̀mú tukọ̀ yídùú mọ́tẹ̀mú tó jẹ́ ìjánu fún wàtàkùmù tí ó sì máa ṣèdájọ́ lórí ipò tádìsì yẹn wà wáhùwà lẹ́yìn sáálà ìtìláàkì kèwá ṣe gbogbo rẹ̀ náà ni a tún lè lò fún àwọn iṣẹ́ àṣekọrẹ àmọ́ ìta àbá lò àwọn àfáà tún gbé àwọn mọ́tẹ̀mú kalẹ̀ fún ọ̀kan nu mọ́tẹ̀mú rẹ̀ rèé tẹ́ńbáládìsì kan wá àdìsì náà sì lẹ́ẹ̀ táwọn fa kọ́mẹ́ntì pé àdìsí yìí o àdìsí ń dọ̀ ìfún lo lẹ àní lò láti fi di nǹkan sọ́kàn àní lò láti fi gbọ́sìn fún olúwa ẹlẹ́dàá wa àmọ́ àdìsí tó lẹ́yìn tó bá gásí pé n wà nú ẹ̀ ó ń sọ nípa iṣẹ́ àṣegbọrẹ kan níwọ̀n àgbà tí iṣẹ́ àṣegbọrẹ yẹn tó bá ti ní ẹ̀rí míì tó fẹsẹ̀ rinlẹ̀ nínú hadisi nítorí ẹ̀rí míì tó fẹsẹ̀ rinlẹ̀ yẹn láàfin síjú wo hadisi ẹ jẹ́ fún yín lápẹẹrẹ bíi kí wọ́n sọ pé hadisi tó ní ká ṣe kinní kan ọlẹ nǹkan ọ̀hún ìjà àrí iṣẹ́ yẹn gangan nínú hadisi míì tó fẹsẹ̀ rinlẹ̀ àmọ́ tóun ọ̀dà akọ láàdá pẹ̀lú ẹ̀ àpẹẹrẹ pàtàkì péré yìí òun ni àdíìsì kan tí àwọn tẹ̀bílíìgì máa ń mú wá lórí pákó rírùn wípé bí ẹ̀ bá run pákó tó fi kírun kan yóò gbà láàdá bí ẹni tó fi iye ọdún iye kan kírun fọlọ́hùn àdìsí yẹn lẹ̀ ìbéèrè wa ni pé sáà ṣé kò lẹ́tọ̀ọ́ ńgbà náà láti hun orin ká tó kírun ni là àwọn àdìsí míì wà tó fẹsẹ̀ rinlẹ̀ bíi àdìsí tó sọ pé láwùlá a ní àṣùkọ aláùmọ́tì la àmàdùtùhùn bìsìwà ìńdàkúlì sọ̀lá tí kì í bá gá sí pé wọ́n máa já sí wàhálà fún ìjọ mi ni èmi ìbá pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kí ni wọ́n máa jẹ orí wọn ká máa run orí wọn ní gbogbo ìrun kọ̀ọ̀kan tí wọ́n bá fẹ́ kí àdìsí yẹn sì sọ̀hìn ètò wa sọ yìí wù yẹn òun la wá lò láti máa fi jẹ pákó kì í ṣe tó dọ̀ yìí fù tó gbé láadá tànàbí ò dá gbọ́ wá tó ti yé tábà bá rí àdìsí kan tó ń sọ nípa láadá iṣẹ́ olóore tádìsí yẹn táwọn àfáà sọ pé lẹ àwọn tó stọ́dì àdìsí ni ó kì í ṣe àwọn bàbá yìí ti ń dòkú o àwọn bàbá yín ti ń dògùn wọn ò rí ìran rí àdìsí kankan o sáwọn tí wọn ò tiẹ̀ mọ àdìsí súnmúlírù yàtì yìí wà fìrúlírù yàtì yìí àfi àfi àfi wà lára sáwọn yẹn ni wọn ò rí náà wá rí àdìsí àdìsí kan dàbí òlẹ àní bàbá mamu tó kú bàbá mamu tó kú nígbà tí kíndé fẹ́ ṣe gbà o wọ́n fẹ́ ṣe kíndé máa ṣe yìí o no kése mòlídì àwẹ̀ rájàbù àwẹ̀ rájàbù àti ní skul shaban mo bá sì kó gbogbo àdìsí jọ tó wá lórí rẹ̀ àmọ́ táwọn àdìsí yẹn lẹ̀ táwọn míì dẹ́mọ̀ dù mo bá sì lọ bá bàbá nígbà tẹ́ ń bẹ láyé mo ní bàbá mo ní ẹ ẹ ti kéde pé gba rájàbù báyìí ẹ sì gbàdé rọmọdọ́ọ̀nù àbí arúgbó ẹtún ẹtún máa ń ṣe ní sùkúù ṣàbáàní ó ní bẹ́ẹ̀ ni kí ni àwọn ẹ̀rí tó ní kẹ́ ẹ ṣe inú ẹ̀sìn wọn náà rẹ̀ bí lónìí á ṣe ǹjẹ́ ẹ lè fún mi ní ọ̀rọ̀ kan náà lòdì sí ọlọ́run àwọn oníṣòwò náà bá ti mọ kó o sọ mo ní mo ti mọ̀ yìí sì sọ mo lónìí àwọn kan sì ń bẹ́ ń kalẹ̀ nínú àwọn ẹmẹ̀wà wọn mo lóun rè wọ́n ní kà fún wa ká gbọ́ mo bá sì kà mo ní gbogbo ń tẹ́ ẹ gbára lé ládìísì àwọn tó ní máa dìísì ìṣàwà àwọn tó ní máa dìísì tẹ́ máa bẹ́sẹ̀ ń pọ̀rọ̀ wá lọ́dọ̀ òjìṣẹ́ ọlọ́run wọ́n ní wọ́n fi àwọn wọ̀nyí parọ́ mọ́ òjìṣẹ́ ọlọ́run ni bàbá ní àfi bó ṣe ń sọ yìí o bó ṣe rí náà nù ẹ wà níwà fún níwèé yìí tó bá ti á di jímọ̀ tí ń bọ̀ yìí ẹ wà á kà lórí mímbàrì fún àwọn èèyàn ibi tí mo rí fíìmù mọ nù wọ́n kàn kó tí àkàlẹ́ ni pé é kà ọ̀kan pàtàkì inú àdánwò fáwọn oníbídíà ni pé wọ́n máa ń ní tíà àmọ́ wọn ò ní í kà gbèlè ń tàṣe pé wọ́n lò ó. bàbá mọ́tò la tí ilé wọn ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì lókè àdú ilé dáńsì àbáyì lókè àdú ní nǹkan bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn wọ́n sì ń bẹ láyé tí èmi àti wọ́n jọ wà pò nínú mọ́ṣáláṣí wọn mọ́ṣáláṣí wọn kan náà ni lókè àdú alhaji buni aminu ń bẹ abẹ́ẹ̀ tí tó gbé lọ́ní wọ́n ń bẹ ní ìjókòó lọ́jọ́ náà aláàfẹ́ ṣe dáálọ́ọ̀gì lórí ìṣìnà sufi nígbà tèmi ń lọ tẹ̀síìrì búnú kẹfíù nìkan ni mo mú lọ́wọ́ láti ṣì hàn wọ́n pé tá a bá sọ lẹ́nu tí wọ́n bá gbọ́ ká sì sí tí a hàn wọ́n. àwọn babalọ́gọ́ náà lọ́hùn wọ́n máa ń já tí a kalẹ̀ ni bí ìgbà tí kọ́ńténà bá kú ẹrù dé tí wọ́n ọ́flóòdù rẹ̀ wàláì ní ọjọ́ náà wọ́n gbé tí àbọ̀ ọ̀ta tí wọ́n ti ìjà òun ọ̀rà tó wà ní bọ́ndù ṣírọ́ ni mo pa wọ́n gbé tíà ìdí tíà tó wà nú ọ̀rá tí wọn ò tí ì rárá ẹ dákun kí ni túmọ̀ yín afẹ́ dialogue ẹ sì lọ kó tíà tẹ́yìn gò tí ì síwò rí ṣé láti fi hàn báwọn ní tí à ń lé ni tó fi mọ̀ báwọn ń bí díà wọ́n lè ní tí à ń tó tọ́ àmọ́ wọ́n èé kà wọ́n èé kà. tádìsì bá dọ̀ ìfù tó bá mú ọ̀rọ̀ wá lórí iṣẹ́ olóore wọ́n sábà máa ń mú ládá wá fún un ká tó wá lè nígbàgbọ́ sí ládá yẹn àkọ́kọ́ lọ rèé wo olori olóore yẹn sádìsì míì wà lórí rẹ̀ tó jẹ́ àdìsì tó lálàáfíà Bi bẹ́ẹ̀ kọ a gbọ́dọ̀ lo àdìsì dọ̀yìfù tó mú ise olori wa ise náfìlà kan wá fún wa tó mú iṣẹ́ náfìlà kan wá fún wa láì gasi sí pé a rí àdìsì tó fẹsẹ̀ rinlẹ̀ torí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó fẹsẹ̀ rinlẹ̀ ni àdínú àlìkọ́yì dálíkà dínú Qayyim ẹ̀sìn yẹn o Islam ẹ̀sìn tó fẹsẹ̀ rinlẹ̀ ni ẹ̀rí tó ń lò náà ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀rí tó ń rinlẹ̀ lọ́dọ̀ òjìṣẹ́ Ọlọ́run. amma indama natahadath wa ṣùgbọ́n o nígbà tá a bá ń sọ̀rọ̀ tá a ń lo kẹ́límà yìí láflù alhadith aw asunna nínú ọ̀rọ̀ wa tá a bá ti ń dákọ̀ hadisi tá a ń dákọ̀ sunna falimaksudu bihima ma sọ́ha isnaduhu wà nisibatuhu ila rasulillah sallallahu alayhi wa sallam tá a bá ti ń dákọ̀ hadisi àwàlù sunna tá a ń dákọ̀ sunna èròǹgbà wa lórí ẹ̀ ni hadisi tàbí sunna tí àfi tiẹ̀ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó fẹsẹ̀ rinlẹ̀ ìṣàfitì ẹ̀ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ìsìnàdù wà ní síbàtù ìṣàfitì ẹ̀ sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run tó fẹsẹ̀ rinlẹ̀ níta àdìsí tá ń lò nù àwa kì í lo àdìsí kádìsí àdìsí táwọn onímọ̀ àdìsí bá ti gbáńkálámù tí wọ́n sọ pé ó lẹ tàbí tí wọ́n fẹ̀ kí wọ́n bá ti ẹ̀gẹ́tẹ́ ráúráú tí wọ́n ní wọ́n hun mọ̀lẹ́bí lẹ́sẹ̀ ni à nílò lọ́fà tá a fi rí Bukhari gbogbo ẹ̀ ló sọ yìí o lọ́fàá tá a fi rí muslim gbogbo ẹ̀ ló sọ yìí o ṣe wá ráwọn súnánù bíi àbúdáòdù bíi tírímìdì kì í sí gbogbo ẹ̀ ló sọ yìí o ló mú káwọn àáfà wá ṣiṣẹ́ ìtọ̀pinpin lórí ẹ̀ tàbá wá kó ti àbúdáòdù àábùkátà sí pé àbúdáòdù tá a mú wáyìí sọ́sọ̀ yìí wàjú ọ̀sọ̀ yìí o tàbá kó ti any other transmitter lẹ́yìn bukhari àti muslim iṣẹ́ ni fún wa ká gbọ́ kọ́mẹ́ǹtì àwọn onímọ̀ àdíìsì lórí ẹ̀ pé sọ sọ yìí wù àbí ó sọ yìí wù tó bá ti sọ yìí wù àbọ̀wà hasan á lò tí ó bá ti sọ yìí wù á ní lò torí pé àdíìsì tó bá sọ yìí wù tó fẹsẹ̀ rinlẹ̀ tó dáa òun ni wọ́n ní ká lò nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ìnàlẹ́kọ̀ọ́lá dájúdájú ọ̀rọ̀ náà bí àrídì sunna bí àrídì sunna awil ahadithi annabawiya alalikur'an kawulun baatilun dájúdájú ọ̀rọ̀ náà tí wọ́n ń sọ pé tó o bá ti rí sunna kan tàbọ̀ orí àdìsí kan ṣẹ́rí ẹ̀ kùránì wò tó bá ṣe wẹ́kú tí ń bẹnu kùránì kò lò ó tí ó bá ti ṣe wẹ́kú sí ti bẹ́nu kùránì kó o jù ú nù ọ̀rọ̀ náà táwọn Jamiu Adégúnwà ń sọ àtàwọn akẹgbẹ́ wọn nínú aláìmọ̀kan bá ti lòn irọ́ ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ni lè ń dàtí àsìbáàbìn fún àwọn ìdí tó pọ̀ mínìhà ṣẹ̀rẹ̀ẹ́yà nínú ẹ̀ ni ìtọ́jẹmọ́ òfin ẹ̀sìn wa gangan wàmínìyà àkìlìyà nínú ẹ̀ nínú ọ̀rọ̀ tó tako tí wọ́n ń sọ ohun ohun tún ni pé tába tún gbé sọpọlọ náà ọ̀rọ̀ tí wọ́n ń sọ ohun kò bá làákàyè mu. fáàmà àsìbáàbù aṣẹ̀rìnyà ní ti àwọn okùnfà ti tòfin ẹ̀sìn wa tó tako pé tó bá rádìísì ọgbọ́dọ̀ rí àyà kùránì fún kó ṣẹ́rí ẹ̀sìn àyà kùránì so oríru àyà yẹn nu kùránì bí àpẹẹrẹ orí àdíìsì lórí pé Jésù ń padà bọ̀ orí àdíìsì lórí ẹni tí ń pè ní mọ̀sí ìdájàlì orí àdíìsì lórí ìmáàmù Máàdí orí àdíìsì lórí pé òun ó yọ níbi tó ti ń wọ̀ ọ̀wá ní àyàwó ló tọ́ka sí ìkọ̀ọ̀kan tá a wí lẹ́hùn tí ó bá ti sí àyà lórí rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ olóòní ìgbà wọlé òní gbà yẹn wọlé iṣẹ́ rẹ̀ yẹn ó tako ṣẹ̀ríà Islam nítorí pé nínú àwọn ìdí tí ń bẹ nínú òfin tó tako ń tó sọ yìí ni pé fáhùwà ádámù tàwáfúrú dẹ̀líìlì ṣẹ̀rẹ̀ kò sí ẹ̀rí ṣẹ̀ríà kankan tó o fẹ́ fi báàkì nítorí sọ̀hún pípẹ́ tá a bá ti rí àdìsí kan o ká ṣẹ́rí ẹ̀ sí alukur'an tá a bá bá yà tó ń sọ nípa rẹ̀ kágbà tá a bá ti bá yà tó ń sọ nípa rẹ̀ kájúgbó kò sí ẹ̀rí kan ní kur'ani tó sọ bẹ́ẹ̀ fún ọ kur'an tó fẹ́ ṣẹ́rí ẹ̀ sí kò sọ bẹ́ẹ̀ fún ọ alẹ́dí yẹ kúlù hadal kọ́ọ̀lù kò sí ẹ̀rí kan ní sẹ̀ríà islam tó sọ ní tí wọ́n ń sọ wọn. falẹ̀ ìbàdàtù àfààní àwọn ìjọsìn wa ayúwàlẹ̀ ìhùwà ẹ̀yin ọmọ ìyá nú ẹ̀sìn tàòkìfìyà tàòkìfìyà ni o kí ni ìtumọ̀ tàòkìfìyà ai látẹ̀sìbùtù illa bìdẹ̀lẹ́lì sọ̀hìn ọ̀rọ̀ ẹ̀sìn wa kò ní fẹsẹ̀ rinlẹ̀ àyàfi pẹ̀lú ẹ̀rí tó fẹsẹ̀ wàdẹ̀líìlú ìtọ́wá jẹ́ ẹ̀rí wúwà fáhámù sọ̀hìn ó ní àgbọ́yé tó lálàáfíà àlànàsín àlànàsín fàbítìn tó dúró sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ẹ̀sìn. àfáà ń sọ fún wa pé tẹ́nìkan bá ń sọ fún wa pé tọ́ba dáadé